Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ṣé ìwọ̀n tá à ń ṣe lórí social media yìí kálukú ló ní fans ẹ̀ kálukú ló ní at least ó kéré wàá sì ní fans bíi thirty tó dúró solid one tó yẹ kó wọn máa bẹ sọ̀rọ̀ ohun tó bá ṣe tó bá yẹ pé ten of your fans wọ́n sọ fún ẹ pé nǹkan tó ṣe ò dáa mọ̀ pé kíní yẹn ò dáa tó kún bọ̀ ẹ wo ọmọ tó lọ jí gbèrè o. Tókunbọ̀ pé mo wá sórí péjì yìí mo wá congratulate ẹ inú mi ń dùn gẹ́gẹ́ bí abiamọ inú mi ń dùn tí mo tún bẹ́ẹ̀ yọ̀ pé mo wá sórí péjì ẹ pé òde wàá parọ́ fún mi Tókunbọ̀ ò ní gbádùn torí ìṣàn tí bá ń wo ìṣàn tí bá ń wo fídíò yìí tí bá ń rí táwọn èèyàn gé fídíò tí bá ń wò ó máa ń dùn mí bí kòbókò ni ṣe mọ̀ pé àwa kan wà tó jẹ́ pé a ń fẹ́ káwọn èèyàn máa parọ́ tá bá ti wá rí something that look like òtítọ́ ọ̀rọ̀ gbà òtítọ́ jáde a máa ń wọn ogun apámọ ni tó kún bọ̀ kó o tiẹ̀ mú mi kó o mú mi ó mú mi yáyọ irọ́ lórí nǹkan tó ń parọ́ ẹ̀ tó kún bọ̀ tọmọ yóò ṣọmọ yìí. tó kú bọ̀ kí ló fẹ́ gbà nurọ̀ orí burúkú tó ń pa ẹ̀ èrè kí ló fẹ́ jẹ èrè kí ló fẹ́ jẹ́ fún ènìyàn tó tó tó tó jẹ́ pé ó parọ́ títí títí ó dẹ̀ sọ ẹ̀mí ẹ̀ nù tó kú bọ̀ kí ló fẹ́ gbà nínú rọ burúkú tó ń pa ẹ̀. ẹ sábọ̀ dàdàgbà jẹ́ra fún yẹ́sì wọ́n sọ pé our team members even donated money for her because ah Tókunbọ̀ ní ọjọ́ ah Tókunbọ̀ pé ó tiẹ̀ mú mi ó mú mi sọ̀rọ̀ tínú mi ń dùn tí mo rò pé àtòótọ́ ló ń sọ tínú mi ń dùn tí mo ń ṣe dáadáa ah Tókunbọ̀ pé ó tiẹ̀ jẹ́ kí n dunú sórí irọ́ ẹ̀ Tókunbọ̀ ó ní nísinmi each time tí bá wo fídíò yìí pé òun mú mi dunú lórí irọ́ Tókunbọ̀ ó mú mi dunú lórí irọ́ tí mo rò pé bóyá àwọn èèyàn dẹ̀ wá ń parọ́ fún un ó mú mi ṣépè fún ọkọ ẹ bàbá Gaddafi torí mo bàbá yẹn mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ sí lẹ́yìn pé à máa yẹn ṣe ń ṣe yàmàyàmà bẹ́ẹ̀ yẹn báwo ni máa yẹn ṣe máa fẹ́ pé ọmọ ẹ à tó kú bọ̀ tó kú bọ̀ ó ń parọ́ Baba Gaddafi tún bọ̀ sà bàbá Gaddafi ní à irọ́ ló ń pa ọmọ ẹ̀kọ́ irọ́ ló ń pa àti alárùkù irọ́ ni bàbá yẹn ń pa o ó ní ẹni tó bá mọ Ọlálékan ní ìkíní ó ní this is not uh, this is Ọlálékan wèrè tí wọ́n wá ń kọ̀ǹpì tàwèrè ló sọ fún mi pé kí n má lọ ṣe ìmọ̀ṣẹ́ olú ní kí n má lò mọ́ sórí ẹgbàá alẹ̀ ní kí n tiẹ̀ pẹ̀lú láì fún mi ìwọ òdá téèyàn bá lo kìnìún mu tó bá dá kìnìún mu lò ní tolúlọpẹ́ gábà sísá mi mí ní wẹ́ẹ̀tì èèyàn pàtàkì pàtàkì àwọn èyí olóyè pàtàkì tá tó ń róye pàtàkì gba nàìjíríà. tó kú bọ̀ no no kí ló dé tó fi jókòó ìwà táwọn ẹlẹ́jọ́ ronú pé kó wá parọ́ fún lórí social media yìí pé ọmọ ẹ lọmọ ẹ kí lo rò débẹ̀.

Tókunbọ̀ ní sùúrù jẹ́ let me just tell you something sórí gbogbo nǹkan tó máa ń ṣe lórí social media yìí tó máa ń ṣe fáwọn tó máa ń ṣe lórí social media yìí ó ò nídìí ẹ̀ torí náà kò sí nǹkan tó ń bẹ compete sórí èmi ọba lè Elizabeth mi ní wá sórí social media mi ní fi kankan parọ́ mọ́ ẹ̀ nǹkan tó bá ṣe ó ní mo máa fi bẹ́ẹ̀ pò mo fẹ́ máa bẹ́ẹ̀ fà á sórí ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ̀ continue máa bẹ́ẹ̀ fà á máa bá ẹ fà á àfi tó o bá fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ máa tó fi ẹ lọ́rùn lẹ̀ kò sí ohun tó lè pa èmi àti ẹ̀pọ̀ ṣé ẹ mọ̀ pé mo ti jẹ́ kí ìyẹn yé yín pé kò sí Tókunbọ̀ kò sí nǹkan tó lè pa èmi àti ẹ̀pọ̀ ọlọ́run mo fi Kristi búra kò sí nǹkan because sórí orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ àwọn kan ti build name wọn that name ọba ńlá mo ti build orúkọ yẹn family mi ti build orúkọ yẹn àwọn ẹbí ọkọ mi build orúkọ yẹn kò sí orúkọ yẹn ò bàjẹ́ rí ìwọ ló máa borúkọ yẹn jẹ́ kó o wá tó ṣe mí fúnra mi ni màá fi ayé ni ẹ́ lára èmi ni màá fi ayé ni ẹ́ lára ṣó ti yẹ ọlátẹ́jú kristiana ọlátẹ́jú kristiana oyèdíyẹ pé kò kàn ẹ́ ọṣẹ yẹn rẹ̀ dìpọ̀ jù ọṣẹ yẹn ò dáa rárá tẹ bá máa wo lórí burúkú àwọn tó ń ta kẹ́míkà kìrìmù yẹn ni so o ò dá o ò dá fítàmù so kíní ojú mi èmi mo ní o ò dá fítàmù o ò dá fítàmù o ò dẹ̀rán yàn kó wá bá mi ṣọ́ọ̀bù mi kó wá wo ọṣẹ gangan kó wá wo skin mi gangan kó wá wò mí sójú wọ́n yàn wá o ò so ò dá fítàmù olórí burúkú ni ọmọ ẹ̀yìn ẹ̀ sábọ́ọ̀dù orí ẹ bàjẹ́ ọṣẹ là ń sọ o ò lè divert attention mi ọ̀rọ̀ Tòkunbọ̀ là ń sọ ń bí ọ̀rọ̀ Tòkunbọ̀ káwá ní bójú mi ṣe rí nìyẹn kò kàn ẹ́ ká ní bójú tèmi ṣe rí nìyẹn kò kàn ẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ yín ẹgbẹ́ òṣì nation tẹ́yìn ṣe tẹ́yìn pé ẹ̀ léwé orí burúkú nation tẹ́yìn ṣe gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ yín alára kóbó gbogbo wọn ara wọn ti kóbó irọ́ ló pa ó lè lọ ìwọ báwo ṣé o fẹ́ sá lọ níbo ló fẹ́ sá gbà èmi ò ní fi ẹ́ lẹ̀ Òkúnbọ̀ báwo èmi ṣé mi fẹ́ fi ẹ́ lẹ̀ wàláì má má bẹ́ẹ̀ kó lójoojúmọ́ kò rẹ̀ ní orí. ẹ ló ń gbé fẹ́ ló ń gbé kọ́ máa wẹ́ sẹ́sà kiri kókó kókún bọ̀ kẹ́yìn kó sàdírẹ́sì ilé ẹ̀gàn kò sẹ́ni tó ń wọ́ ọmọ ẹ̀ wá náà kí náà fẹ́ fi wọ́n ṣe kí náà fẹ́ fi wọ́n ṣe. ìwà ẹni ìwà ẹ tí ò dá ló fi jẹ́ kó máa wò pé kọ́ máa wá fẹ́ sà kiri kábọ̀sì bọ̀ sí ọmọ ọlọ́mọ ló wá fi wọ́n Rótìmí olórògóró náà àwọn ìyá ẹ̀ ìyá ẹ̀ ológogoro ọmọ yóò fò ìyá ẹ̀ ológogoro mo ti blọọkì olóbùkọ olùsí ò lè divert attention mi a máa fi ọkọ tòkunbọ̀ wọ́n bí báyìí ọkọ tòkunbọ̀ ẹ sá bọ́ọ̀dù. tòkunbọ̀ wá pẹ́pẹ́ àwa ni o ẹni tó lè wọ́n parọ́. ẹ̀rẹ́ nu òkúrọ̀ lówó parọ́ ó parọ́ ó parọ́ kú ẹni wáyé wá parọ́ ẹni wáyé wá pòfo onírọ́ ayé onírọ́ ni ẹ tòkunbọ̀ yéé parọ́ onírọ́ ni ẹ yéé parọ́ wo ra ẹ wo bó ṣe rí àfi bí ẹni wò ṣe rí bó ṣe rí wo bó ṣe rí tókùn ẹ bó ṣe rí wẹnu ẹ bó ṣe rí gbaṣọ lórí bó ṣe rí o páàkì sìgá ló gbé dání yẹn ìwọ ló ń ṣayé ara ẹ ẹni wẹ̀yìn èèyàn mi ní tí mo fẹ́ fi wọ̀nyí rè ọkọ̀ Tòkunbọ̀ rè ọkọ Tòkunbọ̀ tó bí ọmọ ilé kan tó gbé wá àtọmọ ẹ̀ tí náà tán ṣìjọ wà tó ń sọ ẹ eh, this my children tó ń fi ń ṣe kínní àwa rí gbogbo ẹ̀ kò séèyàn kankan nǹkan kò ní ṣe ọmọ anybody láàrin wa ò bí abiamọ gbogbo obìnrin ẹ bá dẹ̀ ti kó ọkùnrin sí ìgbèkùn kí wọnú bondage nítorí pé ọkùnrin tẹná máa ráre kú ni tẹ́ ń fàyè ni wọ́n lára gbogbo yín ẹ̀yin lẹ kóra yín jẹ sẹ́dọ̀ tó kù. àyìn tá àwọn tó sick àwọn tó ń ṣèkà fọ́kọ àwọn tó ń lẹ́mìí ìdáríjì àwọn ẹlẹ́mìí yíyí àwọn ọlọ́kàn yíyí àwọn ọ̀ka ẹ̀dá àwọn abatẹnijẹ́ àwọn tó máa ní ọmọ tiwọn tó máa fẹ́ pé wọ́n fẹ́ make sure wọ́n fẹ́ bà ọmọ ọlọ́mọ jẹ́ àwọn tí wọ́n wà at least wà at least ẹ̀mí ò sínú wọn àwọn tẹ̀mí ọlọ́run ò sínú àwọn náà wà lọ́dọ̀ Tòkunbọ̀ ẹ̀mí tí Tòkunbọ̀ ń lò náà náà ń lò ẹ̀mí tí Tòkunbọ̀ ń lò ó ní àwọn tí Tòkunbọ̀ tó ń bá Tòkunbọ̀ ṣe ẹ̀mí yẹn ni wọ́n ń lò ẹ̀mí ìkà ẹ̀mí ìbàtẹ̀nijẹ́ púlì púlì down syndrome ẹ̀mí yẹn ló wà nù gbogbo èyí tẹ̀ ń bá Tòkunbọ̀ ṣe ẹ̀mí yẹn lẹ́yìn náà dẹ̀ ń lò in natural fact ẹ máa wà ní ẹ̀mí wà lọ́sítà bed nínú yín ẹ wà nínú ìṣòro tẹ wà níbi tó yẹ pé ẹ wà nínú ìṣòro tó jẹ́ ó yẹ kó ẹ máa fi àdúrà kẹ ẹ wọnú ilé àdúrà tìra yín ẹ tún wà lórí bẹ́ẹ̀dì àìsàn ẹ tún máa ṣèkà ẹ wà nínú ìnira ẹ tún máa ṣèkà ìmí máa wà lẹ́wọ̀n nu yín ẹ tún máa ṣèkà. ẹ wà nínú ìṣòro ayé ẹ tún máa ṣèkà ayé yín ò mú yes yes ẹ tún máa ṣèkà ẹ̀yin tẹ́ ẹ wà nínú ọ̀gbun ẹ̀ṣẹ̀ gidi ẹ̀yin táyé yín tó nídìí àdúrà gan tó nídìí kí wọ́n lọ gbàdúrà fún yín tán lọ lu aago àdúrà lé lórí ẹ máa wà nínú pé kọ́ ẹ wà nínú ìkọ́ lọ máa gbàdúrà kó lu akótó yín sílẹ̀ nínú ìdí ayé ẹ tún máa ṣèkà ẹ tún lọ jọ́ yìí pé dandan àfi púùlù àwọn èèyàn dáhùn ṣé gbogbo tẹ́ ẹ̀ ṣe lórí social media iṣẹ́ àjẹ́ àjẹ́ níyìn ìkà ni, ọba ayé ẹni jẹ́ ni gbogbo yín jẹ́ ìka ayérayé ni yín ọrùn òdẹ ní fire fún yín kò ní dáríjì Tókunbọ̀ wo bó ṣe rí wo ọkọ ẹ̀yin èèyàn mo fẹ́ máa fi fídíò ìwọ̀nyí ẹ máa wo environment inú ilé ẹni tí Tókunbọ̀ bí àwọn ọmọ ẹ̀fọ́ tọ́jọ́ ṣe ìyàwó Tókunbọ̀ ṣèyàwó méjì o bàbá Gàdáfì yẹn ó kàn ó yọ bàbá yẹn dó wọ́n jọra wọn dó ó parọ́ fún ọkùnrin kóun lọ sí London ó dẹ̀ kó àwọn ọmọ méjì kúrò lábẹ́ ó lọ bá bàbá Gaddafi àwọn ọmọ ló kó lọ kò dá wọn padà máì yóò wá ní nǹkan kan kò ná ọmọ kò ní nǹkan kan kò nírètí kankan bì kan èrò pé ìyàwó òun wà ní abroad gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa fi ọkùnrin sí Nàìjíríà tẹ́ máa kó àwọn ọmọ kúrò lábẹ́ wọn tẹ́ máa san sínú ìgbèkùn ayé tẹ́ máa san létí dídí tẹ́ máa báyé wọn jẹ́ kí ọkùnrin yẹn kó má rántí àwọn ọmọ ẹ̀ mọ́ nítorí fàájì ayé tẹ̀ ń fẹ́ jẹ lágbára ọlọ́run ẹ ní jèrè torí ọkùnrin tẹ filẹ̀ tẹ kó ọmọ kó lábẹ́ yẹn ìyàlẹ fi ń jẹ wọn chioma tẹ máa ń fún ẹlòmíì ẹlòmíì ẹlòmíì ò ní gẹẹta rẹ mọ́ ẹlòmíì tó bá ti gbọ́ pé ìyàwó òun ti fẹ́ lòmíì àbí ìyàwó tó ti gbọ́ tó ti tó ti gbọ́ ìṣiṣi ìròyìn báyìí tẹlòmíì tó bá ń ṣiṣẹ́ báǹkì gan ẹlòmíì ó máa ó máa misbehave iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì máa máa sùn bí iṣẹ́ ẹlòmíì máa máa ronú ẹlòmíì máa mu ọtí depression máa mú ẹlòmíì tó fi máa jẹ́ pé ẹlòmíì máa ní àìsàn tí ò ní lè control ara ẹ̀ mọ́ i'm so sure Tòkunbọ̀ tó bá pẹ́ bí máa ṣe rí rè Esabod ò ní fẹ́ báyìí pé máa ìbò ṣe rí ò ní fẹ́ bọ̀ fúnra rẹ̀ wọgbọ́n náà sọ́ngbà ẹ̀ pé tó bá wà ó máa ń lọ máa padà sí nàìjíríà ó sọ débi tó yẹ pé ó máa ń ṣe àjò tó kún bọ̀ ó sọ débi pé àwọn àlè ó fẹ́ oríṣiríṣi ọkùnrin ni wọ́n ń gbé torí àlè torí iṣẹ́ ibi tó fẹ́ ṣe tó kún bọ̀ wo bó ṣe wo ọkùnrin bó ṣe bá máa ń jẹ ṣó dáa báyìí no to be sincere tó kún bọ̀ lójú tiẹ̀ ṣó dáa báyìí are you come on social media wàá lọ onílé sí. Si, Abidjan onílé sí Tọ̀pá Wálé onílé sí Tọ́kì gbogbo gbogbo olú lónílé sí Kotonu sìn ó gbogbo Dublin ló ti rà tán wàá máa wàá máa ó máa máa fọ́ ni ta ó ra mọ́tò tẹ́nìkan rà rí ìwọ nìkan ni Mercedes ṣe mọ́tò yẹn fún mọ́tò yẹn ò tiẹ̀ síbì kankan ìtorí tí ẹnìkan náà ṣe dáṣe lẹ́yìn ẹlòmíì ò lè lo mọ́tò yẹn mọ́ Tókunbọ̀ look at what you have turned this man's life to and you will come on social media wàá máa fọ́ ta wàá máa fọ́ ta ẹ̀yìn èèyàn ẹ wo máa yìí òun ni ọkọ tí Tòkunbọ̀ Esabod tó bí àwọn ọmọ first and second born fún ẹ wo máa yìí ẹ wo ẹ máa gbọ́ nǹkan tí máa yìí sọ. Thank you wọ́n ṣẹ̀ lọ ra wọ́n ṣẹ̀ lọ ra fóònù fún máa ní máa yóò ní fóònù. Thank you ẹ rí i pé máa yìí ó ó ó máa yìí ó ń sọ ó ló máa bú ọba ó ló máa bú jòyè bàbá yìí ń jẹ́ ká mọ̀ irú ayé tó ń gbé wọ́n ṣe é lọ́ra fóun fún un. Thank you. ẹ wo léyìn o tó kú bọ ṣó rántí yàrá yìí nígbà tẹ́ ń ṣe romance ṣó rántí bẹ́ẹ̀dì yẹn tó kú bọ bẹ́ẹ̀dì yẹn náà ṣì ni ẹ ṣẹ́rí. àmín. ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn náà àwọn náà rà sí ọlọ́run àpàṣẹ ilé ìgbìmọ̀ sọ. ẹ rí ibi tí bàbá yẹn ló ń sùn bàbá máyì ní kó o ní pọ́ọ̀tì tó fi ń yàgbẹ́ ẹ̀rí fámìlì ẹ̀rí bẹ́ẹ̀ díẹ̀ ní onílé tó ń gbé. mọ̀mọ́nà mọ̀nìmánìà fídíò yìí mi ò máa pa tún wá bóyá màá rẹ́ni bá mi fi sórí whatsapp mi ibi tí bàbá yẹn ti fi ìkíni tó fi ń tọ̀ tó fi ń tọ̀ ẹ bá mi wá fídíò yẹn ẹ bá mi sẹ́yìn sórí whatsapp mi tó kún bọ̀ ibi tí ìwọ wórí bẹ́ẹ̀dì wo bẹ́ẹ̀dì and you come on social media you tell us i'm this i'm that i'm money mania i'm millionaire i'm this i'm that Tókunbọ̀ ò lówó lọ́wọ́. O ò ní owó lọ́wọ́.